السلام عليكم ورحمة الله وبركاته Ìgbìni ànálejò wúyán wọ́n mẹ́jọ alẹ̀, ìyọ̀dọ́ 1436, ẹ̀sì dédé by Gregorian calendar, ìgbìni ṣe 15 July 2015, 1515 there. 15 15 July there. Eh, aya wa karatu wa hadithi aya 59 eh, ko aya 59 le ibe akile bonono kagoda ko yadu wayane wa kije ko boye ma ya wa kise well preserved agane ko igide jalgille kaacha dini islama kowe onkije maja kiwe ngojo mdu shoda gwanyane pio yale mebie kije kubutu kije kumacha dini ile bal qur'ani kije le makote lebo au lebele eh, umi emaa lebo ni eota tumale kon iworo ta allah kimana rejudumwa koda bala yi ka dujinga bajo yi amukote kande kwi mwisho wowo na'am وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك يبين الله لكم آياته والله عليم حكيم الله أكبر شيخ مريا يا يا إيكي لبودو الله جدكو وياني أي موتي جيني ما دقوا بودو ميلي máa dábà wéyìn àmì kò mẹ́ta ní máa wéyìn bàtà mọ̀ ní máa wéyìn bọ̀nẹ̀yìn mọ̀ ní máa wéyìn pé àǹtí mọ̀ ní máa wéyìn gbò ọ̀nkú mọ̀ ní ṣédékú máa tẹ́ ọkọ̀ ìyàmẹ́ ẹgbà mẹ́ta lẹ́ ṣédékú mọ́dàgbà ìmádàbálẹ́ nà mẹ́gbà kébọ̀ọ́ Allah yani ona chepitema ni kidaba haikuduki rumazo ulikiki amepa mete hiki dia hiki le budalole iya mdena dogbe tako ngia wewa ikuduma ya imun tidiki moda gba kwa lo na jali mami jini dun ta ki araba agma do da lewa yana na dogbe yi eléyìí wà áyá dábà tó alùkòlò múnẹ̀kò ẹkẹ̀ gbọ́kàrà tó gẹ̀dẹ́ áyá dábà tó kì má tọ̀kòlò yóò àwọn ọdọ́mọ iní ọ̀pẹ̀lẹ̀ mọ̀dàlẹ́ tó yí ẹ̀kú ẹ̀kẹ́ àmọ́dàlẹ́ gbàtàkẹ́ dábà ló gbàgbẹ́ bá gbọ́ àpá àdín islam is selfish religion àdínìkì ayé àmáàmù nẹ̀rẹ́ wọ́n ti rẹ̀ ṣe àdínìkì akọ́mọdàjọ́ ń bó múnẹ̀ rẹ̀ ṣe amọ̀dọ́dà tẹ́ngẹ́nẹ́ dókè dábà dáwọ́ yìí rẹ̀ ọgbẹ́lẹ̀ ọ̀dà lẹ́wọ́n dó yìí rẹ̀ yìí dábà tó yàgbọ́n náà ló sídíkù ẹ̀kẹ́ wọn lè bọ́dà rẹ̀ wọ́n máa dẹ̀rọ̀ wá ríayá 758 kàṣẹ lè wúdá lọ́ọ̀nà lẹ́kọ́ tó ayé tàwọn owó yìí rẹ̀ ti tọ́kì lẹ́yìn àwọn kàrúmà ní kí dábàá wé yìí ṣoṣoṣo orí kéka mẹ́ ẹgbà mẹ́ta ọ̀nà yìí gidé na náà restrict ìwọ́n mọ́dé tọwọ́dọ́wá oyí òbí lẹ̀ lódú òbí lẹ̀ ọyọ́ ọmọdọ́tí àtàfáàlì ma tó ṣe àwọn ọmọ ìmọ̀ àbẹ̀ká wọ́n ṣe àmọ́ lẹ́pọ̀ ongani kadojo aya 59 kidai yeni liyastazinakum ku وإذا بلغ الأطفال منكم الحلم أي متوبيه جني جني àmọ̀tọ̀ọ̀dọ́mẹ́ ilẹ̀ wá nìyí ọ̀dà ìmọ̀ wá ní mẹ́mẹ́ bóògì yóò mẹ́mọ́dà lẹ́dùn yóò máa lọ mẹ́ ọkọ́mọ́ queen nursery and primary school ayi ma na mi local school irun yin ma wọn kọ́ mọ́ yòyàn kó má lè bá mọ́ a ma mẹ́fẹ́ ma ọ lóà ọdẹ̀ ma mú ẹ̀fà ọdẹ̀ tètò wọn yà ọdẹ̀ ayé tètò lẹ́ ń ayé kàdójú ma ọmọ kékeré mẹ ọmọ asọ́gbà mẹ máa ṣe ọmọ ọkọ́ṣẹ́ mẹ máa ṣe amọ́mẹ́wò mẹ máa ṣe mẹ ẹnẹ́ máa ń nẹ́ máa ṣe mọ́tọ́ gbọ́dà kìdó yìí máa dẹ̀ máa pé mọ́tọ́ máa gbá pa ọ̀dà máa mú rídà mú escalated from the role of childhood to role of what? of adult or maturity he who grow into age of maturity. so ẹni kì í rà ní gbapá lólẹ̀ ọ̀dọ̀ mọ̀ múṣe ọ̀dọ̀ ìgbélé múṣe ọ̀hún ìmú expire ọ̀dọ̀ mọ̀ escalated from the rule of childhood to, the to rule of adults or he who grown to age of maturity. So, all them are ready. وإذا بلغ الأطفال وإذا بلغ الأطفال منكم أي متيجيني ما نودمه ما دبت متى ما منا بدت ما دبا وين توافون عليكم لا كشكرت ما لغدو أما لي سو مرانة أه الحلم age bapa that was that is age of maturity or age of adulthood ma bapa arido de marede umani tiwaja to do do do to bi mkomati to be malati zuri to be malati lasa egba tude sanga manya da baba وليستعزنوا وليستعزنوا مميز نبا كما استعزن الذين من قبلكم دابالكو بيك دبانهم àbẹ́ẹ̀kẹ́ ìdọ̀gbá ọmọ ẹ̀kù bí òbíyó ma dábà dáwó kọlọ̀ ma gbéjì ní bá ṣídé ma náà gbéjì nílẹ̀ taka makina dábà magánìkó okolo pé èyí daba duk mọ́nà gbọ́dà tagmà dábà ìgbà dúk ma daba dáwọn okolo ma méjì nígbà tó dúk bẹ́gì ṣàímọ́tẹ́ ìgínì ìkò dúmà yáyé má ṣe ṣùṣù ṣe dà mí kò mẹ́ta yìí àmọ́nù bẹ́gì ìgbà pàkìlẹ́ yìí àmọ́ ń dábà sídí mana jẹun mana gbọ́dà tó dábọ́lẹ̀ lè tí tafsiri ibùn tafsir yẹni yàní ìzàbẹ́lẹ̀ al'atufal alẹ́zina kánú yẹ̀sàzinúna fil aurọ́ti tọ́láta ń bí ma gbìyì ní gbàgbóhù mẹ́tàlẹ̀ ẹ̀ẹ́jẹun mara ní gbàpàlú ìzàbẹ́lẹ̀ wọ̀jẹ́bà àlẹ́yìn ìmúdọ̀ an yastazilu ala kulli halin ṣe dé kúmọ̀ náà gbéjì ní alìdókùmàdéhùn ẹgbàdókè abúdókè ẹgbàdẹ́gà manáwábà ṣe dé kúmọ̀ náà jẹun maná gbéjì ní yàní bẹ̀nẹ́sẹ̀lì ilẹ̀ àjà níbi yìí ṣẹun dé kẹ́nà máa yá dẹ́bà túbọ̀ wọn ló sọmọ ìmá ǹnàtá òní ìnàtá òkèkèlé bàbá ma aṣọ́gbá ma ọyà ma ńlẹ̀ òmìṣẹ́lẹ̀ وإلى الأعوان التي يكون الرجل على امرأته وإن لم يكن أعوان الثلاثة إمام جمع بامك عليهم ومن وجههم ما دبعت جسون ما دبعت جسون سيدي ما نقول كبوب لكي أغاملا anigi gwade ya ngoma mwaga kenegi tolgo hugu wangu wene warola ima mkubo jima tau madaba wa mm. to ile ndiro wa yume ku mm. simi kadhalika yubayinu llahu lakum alayat daba kumebogo wale ogele ngala wada maya utijigidi ngwa والله عليم حكيم والله عليم حكيم الله سعودك نعمة حكيم يسعود هناك كمية دودا ويانا تبالي aya kajaa kide aka kwa kula mengwe bebene bugi mali boda kideni amengwe bebene ami evil kidoe ami society yake yo makaji ni charia oye kọ́ lè bọ́dà yìí ẹ̀rùn kì pàbí ẹ̀ lòbí ohun tó jẹ́ fútẹ̀ nàgánìkó tọ́ omílẹ́gẹ̀ mẹ́rin ìzá balagal àtọ̀fà kó mọ̀ lọ́lọ́mà sọ́rọ̀ ẹ̀ máa dún mi gbápa bọ̀lẹ́ tọ́dá mi máa lẹ́mi fíkíhù ihò ma máa ṣúkọ̀ ọjọ́ ìrìnà gbogbo manodó máa lẹ́mi fíkíhù ẹwú ẹ̀tẹ̀ máa màṣà máa ṣúkọ̀ ọjọ́ gbìtìgbìtìgbìtì ọ̀làdókọ̀ yọ ọ̀kà ọ̀làdókà níbi ìkà tí èdè máa pọ̀ tó ká ọ̀nà kìdúpẹ̀ máa ṣùkọ́lọ́pẹ̀ wọn lẹ́lẹ̀ ń gbò kìdúpẹ̀ máa ṣùkọ́lọ́pẹ̀ wọn lẹ̀ ẹgbà kìdúpẹ̀ èmi yìí dábàjọ aláwọ̀ ṣe indicate ìmúlù tẹ́jú gẹ́gẹ́ kárára kàkí ní yí ṣeun kàbíyì sí mọ́tọ̀ máa ní ìgbàpá lò ẹ ò máa dùn mí ìgbàpá mọ́tọ̀ nẹ́kẹ̀lẹ́ takọ́ dàmú ikí wójú ẹ máa dùn ọ̀nàbọ̀lẹ́ takọ́ ìwójú mi dodo kí wọn máa tánú mi. e malikiya magani ko mazhab malikiya meni gba pa ma mo ko ya me una yan sori kide ejo dudu e ma do teja ni gba pa bele ma je ni teja ni gba pa ọmọ nu bele lan gido ko do ma ụmụ ajịna eteji a na-agbakpanwe egizigichi ọtụtụ kama bakpakma ụma agụ ma ateji a na-agbakpa ọmụ n'obeleke ahụ ma ateji a na-agbakpa ọmụ n'ekeleke tụde ọmọdụ gbakpa mami faịlụ bi nwa ome ọgbọjọ gị gbakpa kọlẹ yọnyọn bẹ́ẹ̀ bí ẹnẹun ọjọ́lẹ̀ ma jẹ́ ní kọjá nìkó rẹ̀ ọ̀láìbìrọ̀ ẹjọ́ todo vela mi male mi feke umaratane abele kon atejani baba mono bele todo mono bele ina baba kibimi ti melu ewa kula tuyani nani o on pa me so zuru ki la sare ayo ina baba bayo e ole owe ki se ayo ìṣọ́dà nílẹ̀ tọ́ta ìṣẹ́ ojúhùn àà ìwọ̀n dọ̀rọ̀ ojúhùn ta ọgbọ̀wọ̀ ìgì ní kọ abájọ ilẹ̀ ìmẹ́sàbí màlìké ọwọ́ mẹ́ni kó bọ̀bọ̀ fún ẹnikẹ́ tọ̀wọ̀ dábò mẹ́lú tọ̀tí zúrù ti láásẹ̀r òdúhùn ló yọ mọ́ túnkì ṣe gbápa nínú agbápa ìkòkò láti yánàbí mi ti mẹ́lú kó ní àníkẹ́ tọ̀wọ̀ rákà àmẹ́lú prismi raka melo le izuri si raka amele udago ka kinikiri tekelo le inikede udago ka olu na hani to tungi nike to udago iba ati zur ati lazaro dede mundo shu shu shu shu shu mai igba pa pa nkọ́lá bí ní múlò tẹ́lá ọ̀yẹ́ ọmọ àà ètò tẹ́lá ọ̀yẹ́ òun náà fẹ́lá méjì ètò ìkọ́ bí ẹbí ẹ ńlá náà rọ̀ ọ̀làgídẹ́ ìṣẹ́ ọmọ ayé tó wọn nínú oyé ọjọ́ ọ̀nà méjì tí a ń kà máa lè bọ́dà gídẹ́ ká ọmọ ń gbé gídẹ́ rátánẹ̀ mà yá wú ẹ̀tẹ̀ ń gbé ọmọ àwọ̀tẹ̀ ń ma ọmọ ń ya kọ́ ẹ̀pọ̀ wọ́n náà má gbàdọ̀ ẹ̀mdọ̀ nẹ́tọ̀wó kó jẹ òun lórí ààbò ẹ̀nà ẹ̀kàṣòbí ọyẹ òun dédà títẹ̀ òun náà máa wọ́n kàtólẹ́ wọ́n tó lọ ká múnumúnumúnumúnú والذين كفروا عما أنذروا معرضون mbeko yoko kaki kafiri maki ẹun dùn ma tó kọ́ àtúkọ́ wọn dókọ́ àdóòlò ọmọ adọ́nù ti gbé ma mà kọ́nà ọmọ adọ́nù kàrà tó ma gbé hadisa níbi kú jẹ́ àdínì ma dẹ́ mẹ́rẹ̀ kama tí ó bí ọrẹ ẹ kékeré kí ma yá ti kàràtú rẹ ẹkọ orúkọ kàràtú ọkàtí pọ́nú rẹ ní àpọ́nú rẹ ẹ ẹlẹ́gá àná ẹ̀ ní abídà ti jẹ́ kọ́ ọrọ̀ abókù kìtìmọ́sọ rẹ̀ yìí rẹ̀ ọwọ́ ọdún ẹgbẹ́ òmìnàbó mẹ́rẹ́sọ̀ lẹ́mìtì mẹ́ẹ̀ni àmì máàlẹ̀ ní fẹ́kẹ̀ mẹ́ta kàl fíjìrì kìdó ṣúṣú ìṣẹ́kẹ́lẹ̀ dúkìtà pàpà kí máa kà fíjìrì àdúgbòlè takal fíjìrì kìdó ṣankọmọ́nubulẹ̀ kì sáìnì gbapakódù ọ̀hún lọ́mọ́nubulẹ̀ bá dọ̀gbátakal fíjìrì kìdó kó nẹnigi sọ̀wọ́ dágó mẹ́rin ẹ̀lẹ̀ mẹ́sàbà màlìkíyà mẹ́rin ti mẹ́gàríbì ti ìṣá ìgbọ̀ ṣoṣo yọ́ oyẹ́nẹ̀ oyọ́ ọmọlẹ́ òun pàmà sọ mẹ́gàríbì yìí òun pàmà sí lè ṣá méjì dẹ́ tún kìtà ayọ̀ yìí gbápa ibà ẹgbàmà bí fáìlì ń wò nẹ́kùmàtí ní ṣàlùkọ́lọ́ nẹ́ kóò jẹ́gbà kìí gbápá ọ̀wé dúkì tẹ́ta jẹ́ kí ọyẹ́lẹ̀ máa máa wé tí kí náà jẹ́ kí mọ́ọ́lá kí náà mọ́ọ́lá dọ́gbátá máa yá bí fáìlù mami fáìlù bí wọ́n ní àkọ́ àmàtọ̀ ọ̀lẹ́dẹ́ àmàkámárù ọ̀lẹ́dẹ́ ẹ̀gbà àwọn ọ̀rọ̀ àwọn ọyọ́ ṣe serious oyé àyọ̀yàn àníbi àmọ̀ ọmọdé ìṣẹ̀mọ́lá ọkọ́gidé ìkura ní ìdọ̀là oúnjẹ àjí ọbụla ọ̀bọ́gà níbi ìnẹ́mà iná má dọ̀là dị tí a wé ìkura ya dị izi má si sí àjí àákété ukọ́sẹ̀ ẹ̀rùn àdínì àmọ́nù àmọ́ àkọ́sẹ̀ ni ó nà ní kí ọ̀nà bọ̀bọ̀kú na ṣẹ̀dágó mẹ́lẹ̀ takma kí fíjìrì kó dùn rẹ̀ owó èkè bọ̀bọ̀ yìí takà fíjìrì wá dùn ubìkọ̀ kẹ̀nẹ̀ ìgbàpá yìí ma owó ẹ̀sìmí tí máa ní kí tọ̀ ọ̀dágó mẹ́lẹ̀ bá mẹ́rin tọ̀ ọmọ alẹ́ bá ṣe dé kí iye òṣèlú ìmọ̀bìrìbì ṣe ìṣàṣì mẹ́gbà the general concept of jamhuri ulama òun náà dùkọ̀lá ọmọ ẹ̀dẹ̀ yìí ṣùdàmá ò yẹ́ alọ àmà bàbá ìlẹ̀pá kó òun do dùkọ̀lá ọmọ ẹ̀dẹ̀ yìí èyí mẹ́sà bí màlìkíyà òun náà kọ̀lá wu ẹ̀dẹ̀ ìṣẹ̀ngà ne òun mẹ́nu èdè nìyẹn kí wọ́ ọjọ́ mẹ́nu kò náà mú tẹ̀ fíyèsí balùwẹ̀ ẹ̀dẹ̀fíyèsí lẹ́kùn àyàtì àyàrídà mẹ́yàgbọ̀ ṣoyú ń yé ẹ̀dọ̀n ṣoyú làkàn ṣoyí ọ̀ṣọ̀ bébèbè àdínì torí na alọ àrídà yọ ẹ̀vẹ́dìk bẹ́ẹ̀ni pé àyàwó ẹ̀bọ̀ wọ́kẹ̀ wọ́n mọ́ mọ́sójú ní ìdàbẹ̀ni àkọ́ ojú ń yé ẹ̀dọ̀ ojú làkà ọ̀ ojú ń yé ẹ̀nẹ́ka ń kẹ̀kà yálẹ̀ ẹ̀ńgọ́mọdé rídà mẹ́ni ẹ̀nà na ní nẹ́bà nẹ́mà káàkiri máa gbà nẹ́mà kẹ́ máa jẹ̀bù eju ma tó ma na rídà bá àrídà dóòwò ma ní kìsẹ́ ìjìdó anyá wọ́n àtẹ́tọ́ báyìí òyìn ọgbà anyá àti ewu má ké ìmọ̀ tí é dàbí ubì gẹ̀ẹ́nu màgánà làkàkà ikú ìjòkó anya na ìdè yọ ọgbàdì anya jẹ́ǹjì bá ìṣe dàbí ubì náà dàbí ubì gẹ̀ẹ́n ẹ̀wùn anya nì tí mú dùn yọ bá yà nì tó dábálẹ̀ máa lẹ̀ ní èkì anáàmù ní iná lọ ọ̀nà ọ̀gẹ́ni kàkàkìdẹ́ ohun máa dọ́kí alẹ́mù rọ̀báni ọ̀gẹ́lẹ̀ ìmá máìlìkì dẹ̀ bẹ́ẹ̀ mẹ́sàbùn lẹ́yìn ní sẹ́dì à yà á nyà kẹ̀kẹ́ ń haram ẹyẹ àdínì ti haramu náà lẹ́yàjẹ́ tó dẹ̀hùn òǹbókò ńánúmí náà édùdè haramu mú mako ayọ̀ yìí àmá ọ̀kà fi ṣekú màmá níhù sáàmà yẹ́ ma ti haramu nìṣẹ́ níbà ẹ̀gbẹ́ lẹ́sù yọ́gbà ayá jẹ́ náà màtí édùdè haramu yìí mú mako abáyọ̀ yìí òun yóò mọ́tìlì alhamdulillah ba mako ayọ̀ ya magani ko aha yo ke man reju donwa al kaka ile obogi nakeli mamal ko karatu yalo le so awla kalu bizur ke la me agbo katu bie bie ki ani brain ki se talent ki se talented ki ati zawi al ìyọ̀là yìí gbọ́ ìyá mẹ́lẹ̀ tó yàtọ̀ dágó mẹ́lú kẹrẹ́tò òwe máa smith òwe òdágó mẹ́lú ti àbò dágó mẹ́lú òwe kò nà gbápa sákò olùkítù yẹn nì kìsù dágó mẹ́lú màdó jìjìwé máa ọ̀ lúùrì tí òdágó mẹ́lẹ̀ láńsẹ̀rì tí dágó kàmùrù sílẹ̀ ẹnìkì náà kìlì kì á pé bẹ́jì yìí tí a dín ní kí nùgbọ́ yóò mẹ̀mẹ̀lẹ́ àdínì o kí ó gbà dínì o yí dẹ̀bù bá ti sìn ìyàwó gbà dínì o yí kọ̀ǹfìsì ó ní sìn ẹnẹlẹ́ ìyàrin àti ní nìjìdẹ́ni iṣẹ́ òpànì nínú ọ̀gẹ́lẹ̀ tẹ àbẹ̀kúwẹ̀ gidéwò ẹ̀kẹ́ ní kété nínú lẹ́ òyìnwó rẹ̀ ẹ̀ngá tẹ́ ẹ̀dẹ̀ ọ̀dágó mẹ́lẹ̀ ti kárí ọ̀dágó kàkìbọ̀ النبي صلى الله عليه وسلم حديث في الصحيح قال النبي يعني من أدرك ركعة قبل غروب الشمس فقد أدرك العصر أنا دو دغو كان دو باتاكو لكيتو يعني إيه بوكي نزري kẹgbà yí ọwọ́ yẹ́wọ́n ìkòkùnmọ̀ní ká ẹ̀yà tọ̀ ọ̀rẹ́ tòmínú dágó kéèsè ìná tí ọgọ́gì dẹ́ta kó olùkítù yánẹ̀ máa kọ kàkọ́ ẹ̀kọ́ lèwúdó pa gbótàkẹ̀nà lẹ́ṣọ̀ọ̀nù oyú bókì ní òjòrí lẹ́wọ̀n ṣùwọ́sẹ́wọ̀ agbó bọ́ọ̀lù àgbẹ̀gbẹ̀mẹ́jì owó rí ya jákòólù ká láúláúláúláú mẹ́jì tòmátò kó ya kí tòmátò máa lé káyá nílé àkọ́ mẹ́nà dìrákà ràkàátàn kọ́bùlà gúrúbì ṣẹ́mùsì fọ́sọ́dà dìrákà sọ́látà áfírì náà nàgánà láyọ̀yàn inú dúkì ní kẹun tó yá ọ́nà kẹun dágó kà ní ìkéèkó olùdọ́ọ̀rẹ̀ iná ṣe dágó kà lóòlù náà fi hàn níbi kó lù sí hàn ní táàkì kú dágó mẹ́ta wá táàkì lásẹ̀rẹ̀ wá jọ́nà lẹ́yìn lásẹ̀rẹ̀ nẹ́mẹ́ tòdú lẹ́yìn dágó mẹ́rẹ̀lẹ́ yóò dúdú èézú rì nẹ́ òdágó kẹ́yìn lásẹ̀rẹ̀ kì bọ̀kì náà ṣe tọ̀ ìdé ìkọ̀ ọ̀hún anibi wọn dàbí kanoge yẹni mẹni adraka raka'atan kọbla tolórí ìṣẹ́mùsù ẹni dúkì kẹrẹ̀búdágó ká dọgbátákó olùkí tadúró ẹni kì nùzùrí ẹgbàgíwá yóòlù ìṣẹ̀lẹ̀ ẹgbàgíwá yìí bẹ́ ọlá ojú ọlẹ̀ kùmàdún ilé ń ọjọ́ tí ń yá kẹrẹ̀bú ìnáṣùdágó kagọ́ olùnátadó ọdọ́gẹ́ mẹ́ẹ̀kẹ́ ọ̀lẹ́lẹ́ ìṣẹ̀nàwọ̀ túwé máa kò ń alọ́ta tí ó gbọ́kọ̀ kò lè wúdú dákì sọ̀rọ̀ ẹnẹ́gì nígẹ̀ ní wà lọ́la tẹ́nẹ́gì wún yálí iná gbọ́ iná rí ma ọ̀dọ́mẹ̀ ìyàdé ìgbọ́lọ́ngbò jálí ẹnẹ́gì ánù wà lọ́la ẹ̀rọ̀kù ẹnẹ́gì gbó káàkiri gẹ̀ẹ́rẹ́ akọ́kọ́ mọ́ nàjọ́ high level ìpín high level ìdí bank of the north tààlì pín màdínì nàà makọ́dì ó ní gẹ́gẹ́ ẹ̀nẹ́gì ní lórí mẹ́ránìkó ìbúrò ọjọ́ kí máa nẹ̀rẹ́ jídún wa ọ̀lẹ́ àmì quotation àdísì méjì gìdẹ́ ìṣòjò ehun màdọ̀lá kó wákàtí ni yí ṣeun kìkò láàzẹ̀r òwe kìbọ̀kó láti yánẹ̀ kó nà ní kẹtọ̀ ọ̀dágbọ́mẹ́ẹ̀ onu ẹ̀lú tọ ẹnẹ́gìṣẹ́ gbápa ìwá gbápa òbí ẹ̀kọ́ ilẹ̀ ẹnẹ́gìnú ti rí dá bẹ̀kí ẹnẹ́gìnú ti gbogbo dẹ́yìn òun gbéjú gbogbo ikọ̀ na ẹ gbápa wọn náwà gbápa abájọ yìí òbí lẹ́mẹ́ àwọn dejú òbí yìí ní òbí ṣe ìlàsẹ̀rì ṣe àyí ṣẹ̀rí àgbélẹ̀ má gbélẹ̀ ihe ha yọọ ije n'uziri ihe onwe gị n'ụwa ọla eneki lefi ya ọwụn mee ni ịkawala gwe ime arịomi onye ite ime ma machi ịkamụ dagome ejo e, dagome ejo zuru pilatari kọa ama ndị be ya na-eduk alijimeza abamaliki ya bịa tụrụ abalị tẹ́wọ́n kọ́ da ẹ̀jẹ̀ nù páńkà má lẹ̀ ní fíkì màmú kọ́ gẹ́ náà tẹ́wọ́n à ìṣọ̀tútù ká mà ń bí sáyìn kí a dùn àkó ní ọgbà pàdé ń mẹ́ni ọmọ náà bẹ̀lẹ́ àwọn kìdí kọ́ ọdọ́ mẹ́la tọ́gbà ló bẹ́ẹ̀ bẹ́ ọdọ́ mẹ́wé yẹ ẹ̀yà dàjẹ́ bá mẹ́rin màmú màmú skẹ́ẹ̀tì kó wọn malẹ́kí kọ́ làwọn ní skẹ́ẹ̀tì lẹ ópò lẹ pàǹtì lẹ ẹ̀rùn tó rí anẹ́gímú nìyí o ṣẹ́ǹkọ́ máa mẹ́ dá ráùndì kò kí máa ní yé gbápa ń ẹgbà dúró dákì kọ̀wọ̀ dúró kí ṣe iye kí ọmọ ṣẹ́kì omi dábọ́ gẹ́nẹ́ kónóbìlẹ́kì dín hàn ìlà pọ̀ọ́lọ́hún kùmọ̀ọ́nù yíwọ́ nọ̀bù lẹ́lẹ́ iná ṣẹ́ẹ̀kì ọláwọ́ ẹgbàdúgì ìkọ̀húnkì nọ́lá náà níjú àkóhẹ̀ni kì fẹ́kì àlà àkọ́dá yìí àmì ìyíwé máa nẹ́dù màkí àlà àkọ́dá mẹ́ òyíwé lẹ́wọ́ kan àjùfó ìyẹn ẹ̀kẹ́ẹ̀jì alkùdrẹ́tún سيدتنا عيسى إن لا نعد قدرة شيئا بعد حاجتنا شيئا أو معنى قدرة قدرة ولو يمي كل شيء بهاني قدرة ده دي هنيفة قدرة الله ودقوا دون يجودوا ده ẹtọ́nà ẹmúdúlẹ̀ fi tẹ́ kọ́tẹ́ abáyé ayọ̀ قدرته بقاف قدرته بكاف على كده ما جاي أنا دوكي أنيا pronounce أبا يوي بكاف نينا ما أنيا دو بكاف كده تسين هيلا tiangi haya la muda umi ngia change le idabo mi bon vita hii माने लगी कुदरत कुदरत बिकॉफन òun yàtí kúndùrọ̀tò lọ́à ó dé lóhùn àkọ́ òpáyé ọyọ́ èéfù yọ ọyọ́ màgánìkó kúndùrọ̀tò yàdé ìyáyé là bóbulẹ̀ ọ̀kà tó ṣe dẹ́mọ́ má bóbulẹ̀ sáàkù bóbulẹ̀ tó lè mọ́lá já lè yí mọ́dọ̀lọ́ kété ní lè mọ́lá ní ọlọ́yìn ṣe fún ọmọ kọ́kọ́kọ́ kí mú mọ́wọ́ mọ́dúnlé mọ́lan alùkùnmọ́ arárọ̀ alùkùnmọ́ gbogbo wúmàṣe mọ́dúnlé mọ́lan màṣẹ fi tírénì nílẹ̀ wúmàṣẹ gírásíọ́sì yọ̀nyọ̀nyọ̀ ọ̀nà àjọ ẹ̀ka láúláúláúláúláú mú kòkó gbẹ̀dọ̀ wẹ́wẹ́ta wẹ́wẹ́ làlẹ́ta wẹ́mdùkú gbé lẹ́wọ̀ wá ní wẹ́mdùkú gbé ànàmọ́ ọ̀dẹ̀ ọ̀làmàṣẹ́jọ́ kéè

mami koko ma mami koko wawoye mami koki adini aleji kitu aleji ko iye mama datanati la ngo dadini datanati uma ono bolabi ana anade jutola ngina basi haila undali ojile bobola kijoli bebo haila mamudame haila mamuda ikokimadu paleji mana jiko mbebo kokitupa aleji makoyi todo a makor rata ne man ko ne e aka ma ye kama ne ngani mam da ne ngaja ngim no le ngoko ma mo babo kale baire e to ne kale e re da ku ma gbe do da ka de mama gbe do da du da ga ko e ne kale je ma wa de na de o ma be ma no he ke se wa de na de o ma jan ko chene ke chene responsibly wa gbìyànjá kẹ́gò kẹ́gò mọ́tò ajá dúkẹ̀lí kẹ́gò àwọn àìbòbòlò múbi ma kámàtúnù bòlò gbélẹ̀ àtàmẹ́mẹ́tẹ́rẹ́ làdádágẹ̀ bí godo gbọ́ abájọ́ alùkọ́nà bòlò àwọn ọ̀dọ́ jẹ́ ń gbẹ́ náà dín nìgọ́lá assignment kì yọ ọmọ bòbòlẹ̀ ó lè múnú ọmọ ọlọ́bọ̀lẹ́ta ẹ̀mẹ́ gbápa pant skirt upo ewu gbẹ́lẹ́gẹ́dẹ́ yàrí kò dó máa ní ma ǹnànákó kóyàn máa bó ìkọ̀wọ̀dú mẹ́wàá ẹ̀rọ máa kọda dini ẹgbàgẹ́ e ma wà mí ní anyị ataka yín ìkọ̀wọ̀ dún náà ma bùkú ẹgbùn ọ̀nà òbílẹ̀kẹ́sẹ̀ kọ́ lẹ̀ tó dé ìgbà kìlá ilẹ̀ àlèkà ataka mẹ́ẹ́ kìkọ̀wọ́ kà láàlè gudu gbogbo lè ọgbàdógí haìlà lẹ́mú dáa ọ̀nàbìlẹ̀ kìsánì haìlà nínú ìsọmọ kékeré kìsánì fún èyí ni màá ní yé dáhùn ìkòdú mẹ́wọ́ àti anágbogbo ẹ̀lóhìn ní dákẹ́tọ́lá náà sí wẹ́yẹun assignment ní tiẹ́ ẹ̀ ìṣòdodo ìṣẹ́ ẹ̀gbàdó ọ̀rọ̀ náà ẹ̀bẹ̀lẹ̀ náà wà ní dáa alùkìdẹ́ yìí ìdẹ́ yìí alùkìdẹ́ kì á wà ní kókó pínwá yọ̀rọ̀ gẹ́lẹ́gì dẹ́ ta yìí ìyàkọ́ gẹ́lẹ́gì dẹ́ ọ̀wé yìí dẹ́ tọ̀ iná ọkọ̀ òwe yìí ọ̀wé yìí ló lè wo jìlù ọ̀wọ̀ mú náà wọn náà wá kìkò náà wá kìlà dá ọ̀dọ́ ńlá ẹ̀dọ́mẹ́ òmù alùkẹ̀bẹ̀lẹ̀ náà wà ní ọ̀gẹ́lẹ́gì dẹ́ pọ́ ta yìí. ẹ̀wọ́n dàbí tọ́kọ́ ọ̀wọ̀ mẹ́lú ìdún ẹ̀dẹ́ tọ́ nínú ìjọgẹ́ ìjàkẹ̀bẹ̀ náà wà ní ilé wà ní ìní gbọ́jọ́dú ọ̀nà gbọ́jọ́dú ọ̀tọ́nà gbọ́jọ́dú ẹ̀lẹ̀míní gbọ́jọ́dú ẹ̀lúmíní gbọ́jọ́dú ọjọ́dú dágó kọmọ mú sí èyí mẹ́rùn yẹ́lẹ́yìn náà abẹ́ ìdábómi mú bókàtí ni yàn yìí bókàtí ni yàn yìí gbó màmá válọ̀ kàtónù máa yàn yìí àmà àwọn gbó kàtí àǹkì lẹ́mà rò mẹ́dọ̀n máa kẹ́ ní ẹjí níbi náà bọ́gẹ́lẹ̀ rẹ̀ mọ̀ nàlà yìí kìdé mi mẹ́ imú rí dàbó mi ẹ̀ka mọ̀ kìí lẹ́nà wá ní ha ìrà takwamẹ́ tó ń tẹ́lẹ̀ agbára kẹ́yà tọ̀ imú rídà abómi wà kọ̀tọ̀kọ̀tọ̀ omi gọ́ta bìdọ̀ kì máa tẹ̀bì ẹ̀wọ́n jẹ́gẹ̀ imú àmọ́ mẹ́sàbí mọ́ mọ́lẹ̀ gbé lẹ́nu àmdàgbà yíò ala ń bèrè mẹ́ yóò onóbìlẹ̀ ọmọ onóbìlẹ̀ kì ṣe tọ ìṣánẹ̀ dọ́mọ̀ ẹ̀ẹ́lẹ́gì máa ṣe tọ ìṣánẹ̀ níhà yà ṣe ń tọ́dọ́ mẹ́tẹ̀ lálóbi àbí bi ṣe ọjọ́ mọ́nú yàtà tó ọjọ́ mẹ́bi ẹnẹ́gìta tó ọjọ́ mẹ́bi lẹ́ ìṣánẹ̀ gbá ẹ̀rọ náà wọ̀

hata mami male mifikiru menu bongo nene kadama hae leo jejua fi yake mukitoke takwa me iya la nko yerere ime iya lagwe onda wa aka uno bele ala te e ko jina idomo ya bobule idomo ya bobule amo kate fikiru amake pa etadu pakogele amma no yile ay la bobo la dabal ki sunna ya ni bi do wahi tian ke ju pola mi male mi fikire bo boba e ko yo amma le mi fikiru be ki ake ala bobo la tale wo jo me bi do ni e ko da go jele e do ke du bi jo me bi o ba do mo ki ti ay la won do mo ile ay la no bele ya indicate on ka ko no bele ise on igba pa me iyan ẹ̀kéèjì ẹnkẹ̀ yá ìdíkéètè gbápa ọ̀nà bẹ̀lẹ̀ èdòdó èyíyá èdòdó ìlọ ẹ̀bẹ́ ìpòdó ọmọ lọ́lọ ọmọ ọ̀nà bẹ̀lẹ̀ ma ń ní yúkìtì àìláyà tí àìlànà èdòdó ń àwùjọ tọ̀ ìgbápa mẹ́ ẹ̀kọ́ ẹ̀bí adùn àìgbàpá ọmọnúbìlẹ̀ ẹ̀kẹta mẹ́ni ọmọnúbìlẹ̀ bá ẹ̀hùn dúró yẹun mo lè wọ́ ọdọ́mẹ́wẹ́lẹ̀ lẹ́gẹ̀ẹ́ni kìí lè tọ́dọ́mẹ́wẹ́lẹ̀ mẹ́tẹ́jà nẹ̀hún kẹ́ni ìgbàpá mẹ́ ìyàjẹ́ àìlànà abẹ́kẹ́jẹ́ highland ẹ̀dùdókòdò ọmọ abẹ́kẹ́dùdódò ọmọ lẹ́kẹ́jà ní ẹlẹ́gẹ̀ ìjọun ìlẹ́gà pápá mi mẹ́ránà ọ̀la ẹ̀kọ́ ọdẹ ìgbà pọ̀nà obìnrin ọ̀nà àtúlẹ̀ rẹ̀ ẹ̀kẹ́lẹ̀ ọ̀nà obìnrin yànnà ọ̀dọ́ ẹ̀ta ní inú ẹ̀dùdó ìhàtí highland ní ẹ̀yìn àwọn kódò ẹ̀dọ̀un ní ìmọ̀ ṣọ́ọ̀bù jẹ̀dọ̀un àgé ìgbàpá mẹ́dẹ̀ amẹ́rẹ́bọ̀ ìdúgbàjì adóhùn mádòhùn ní ọ̀gádọ̀ mẹ́rẹ́ tí ní ògùn ṣẹ̀gbọ́jọ́ àdìsá àwọn mẹ́kùnrin àníbi ọmọ gbàdó kọmọ ní kẹlẹ náà náà kìí ní ìkódò ọlọ ọgbàmù ìmọ̀gbàkì náà náà lẹ́la àbẹ̀kí mà ní yólò mẹ ní òun agbó kọlá máa kẹsẹ̀ dòwò kó pa ẹ̀ jí dàbí ìgẹ̀sì ayọ̀lọ̀ tákì àdòwò ọmọ ní kẹlẹ dúkìkó dòwò kọ ìdéjú lẹ àbẹ̀kí ọ̀nà lẹ àdúnà kàkí ìgbàpadẹ ìmdàgó mẹ́wàá náà ìgbìmọ̀ gẹ́lẹ́dọ̀ kọ́lá ń zúrù pé láṣẹ̀ dókìtì ẹ̀ṣẹ̀ spy mẹ́ ìgbìmọ̀zàmájá pé ọlágbò tí dàbí rọmẹ̀ zúrù pé láṣẹ̀ rọmúlẹ̀ mẹ́zàbí màlìkì ọ̀làdókà kàkà ọdún mẹ́zàbí ń dọ́ ọgọ́ ìnàlà kìíṣà dóbi mu mẹ̀gáníkó èkìyàn kúmá dúdú mú wà báyọ̀ ilé màjọ́sù dọ́rùn ẹgbọ́dọ̀ mọ̀ ẹ́ẹ̀kẹ́kọ̀ọ́ tó kọ́ ọ̀là tóbi mẹ̀gáníkó orílẹ̀ ní ìdè yíò wọ́n ayọ̀ ẹta ń tẹ́lẹ̀ ìkó ìgbàlẹ̀ ìtàbàlẹ̀ ọmọ nẹ́kẹ̀lẹ́ ìmáàsìmẹ̀ní ìtọ́lójú ìmẹ̀sí ìbábọ̀tẹ́ òkìṣà ìkádó ọlọ́mọ nẹ́kẹ̀lẹ́ dọ́gbá sìmẹ̀ní ìmẹ̀ní ilẹ́kẹ́jọ́ wọ́n ayọ̀ ìdíkẹ́ ẹgbápa mẹ̀rí wíwọ̀dí òbí ànà ìtì ó gègé gbá pátánì tí gbánà gbogbo tọ́dọ̀gbọ̀ bí ìyá ló tákò bí ilẹ̀ tàdó rí ilẹ̀ náà èkéèjì ọmọ nẹkẹlẹ ilẹ̀ tọ́dọ̀ mẹ́gbú ẹ̀lú mẹ́ ní ní ìpapàmù ẹ̀kẹ́ta ìlọ ẹbẹ́ ìdòdó ìyá ikúdó àbẹ̀kílàgbà ìgbàgbà mẹ́ tọ́dábálà àyàkàdó yóò yẹ ni wọ́n ìzábẹ̀lẹ́gẹ̀ àtọ̀fáàlú alhulma ṣẹ́hùn kàmọ́tí gíní ugbára ní igbá pàlú the age of maturity the age of poverty فليستعذنوا كما استعذن الذين من قبلهم ama na gbezi níta ma dábàá owó kolo dábàá kò gbógi yóò kì tètè pápá yọ dọgbàmù ṣàgbéyì ní kọ yẹlẹ ẹ bá tọ̀wọ́n ní gbèrà kó yọ ìnìmá ìkó yọ ìnìmá kó èyí ni ẹ sẹ́yìn ni كذلك يبين الله لكم الآيات والله عليم والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينه وأن يستعففن خير لهن والله سميع عليم الله أكبر aya kan ale do ada biti aya wi o me bi bo ogene la ye kan o do yo gede ya do ada bi we aya o wi o me la ma aya ta aya 29:30 magani ko mm. ayi ah, ga wajin gida ya ce shari'i aya 29 and 30 ayale ah, lukman aya ah, daluda dayalen wa ya zankin mita kewa wani guna ke shari'i 29:30 mama ihe ledowa amda kwekwabi oji bayani oji wunu ayé lẹ́nà ayé kàdójú wọn tó ọ̀sẹ̀lẹ̀ ọ̀là lẹ́ ayé lẹ́wọ̀n ayé jẹ́dẹ́ àtórí kéèkéè àmì òkèdè àyà kúlè múmìnì na yàndónà ní àmsọ̀rìhìn ẹ̀fẹ́sàlẹ̀ ayà tẹ́ẹ̀tì wọ kúlè múmìnà ti yàndónà ní àmsọ̀rìhìn na ولا يبدين زينتهن إلا ما ظهر منها تتوانكو dọ̀bísílà وقل للمؤمنين يغضوا من أبصارهم وقل للمؤمنات وقل للمؤمنات يغضوا يغضضن من أبصارهن ويحفظن فروجهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها يضربنا ولا يضربنا بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها ayalɛ akpato tsi ŋa ɛbɛ ya ni o tsi bi ɛfɛ lebu dɔ yɛlɛ gbɛga tsi atɛtsi tɔ abawo tsi yi bókɛlɛ mɛ bó mɛ guanka ma tó kɔ ŋɔnɔ bɛlɛ tsinegedi dzaga tɔ dɔda ŋuma màá rí òun pé lẹ́lẹ́ alẹ́ òun pa kọ́ kékeré ọ̀hán tó yẹ eyún kì fọ́kù bí lágó bí nàlẹ́ wọn kì ní ìgbókè ní kí ilé kì máa nù wá lọ lágbọ́jọ́ nídọ̀mọ̀ ìbílẹ̀ màjórì alùpùpù olóbìnrin máa mú àdọ̀bọ̀ olóbìnrin bí ara mọ́ra ọjọ́ olóbìnrin kì nà díìnì ìfẹ̀láàmà kì máa díìnì ọjọ́ gbà ọjọ́ ajé owó yájú owó tọkọ kì náà lè ya yowu tɔma kanɛlɛ nɛli tini kɛnɛ dubili ɔlɔŋu itini ki tɔ dɔ da ŋɔ nɛ kɛlɛ omu nɛ ki de tɔ mi ahalu na tɔ la ŋu tso daba lɛ imɔ da dzi gogo do wa ki yonu bilɛ imu nai iru vaccinate bi ewu ki yɛwɔ nɛ kɛlɛ ahalu na ya kɔ yɔ la dɔ la korɔ la ati gɛlɛ tɔ la li. ìyága tí àdínì ìsìláàmà máa lè wọ̀n ìyága wọn bẹ̀rẹ̀ ní àdínì gọ́n àdínì ìsìláàmà tí máa wọ̀ ẹgọ́ wọn ẹ̀kẹ̀lẹ̀ ní máa wọ̀ ẹgọ́ wọn bẹ̀rẹ̀ ní àmá ẹ̀gọ́ yóò bẹ̀rẹ̀ ní dànù máa yá ìyága wọn ìyága wọn ti pa ìkíní ọ̀nà gẹ́gẹ́ ọ̀la náà nga ya kìdẹ́gbẹ̀ gbọ́ ayogwe wáyé ọkà ẹgbẹ̀ hmm. sọ́rọ̀tọ̀ náà ìyága ọ̀nà bẹ̀rẹ̀ tókìdọ́la ń tọ́dọ̀dà kọ́ ní kẹlẹ́kìdé tọ́dún mìíràn wọn máa lé ohun tó ọlẹ́ kọ́ ní kẹlẹ́kì máa tọ kó irú ẹ̀ jẹ́ ní kídé owó ẹ̀ bá owó ẹ̀yà wọn

àmì káàkiri ẹ̀hùn kàmàjá ya yá dín ní ìsìlámà mẹ́rin àdín ní ìsìlámà ẹ̀ àbọ̀bẹ̀lẹ̀ pẹ̀lú mátàfàì but the bible a new by old testament ní gbogbo ma jẹ́ kún obìnrin ka kẹ́tọ̀ yọ ọ̀rẹ́ kó rẹ̀ yọ ọ̀rẹ́ ya rọ ọmọ ya tẹ́dù dáhùn àgbọ́fẹ̀ láàrín old testament kọ new testament kọ ẹni méjì ń dọ̀tákàdá yọ yọ ọlá dúbà inú ìdúrì yẹ kó nùbẹ̀lẹ̀ kí ọlá ti jága kẹ́dà ń ọ̀nà kẹlẹ̀ ọ̀múnẹ̀ kẹlẹ̀ kí bá tọ́mì káà ọ̀dọ̀ yọ bẹ́ẹ̀ mọ́ta ẹgbẹ́ ojúkọlówó ẹni tọ́ ẹlẹ́gbẹ́ ojúkọlówó ọ̀yẹ̀ rẹ ọ̀yẹ̀ oṣù oṣù pépà hmm. mọ́ ọ̀yẹ̀ ń gbọ́ ọ̀dọ̀kọ́rọ̀ ọ̀dọ̀bẹ̀ láì bọ̀ pẹ́lá kẹlá màdẹ́ àlèríà mọ́ ọ̀yẹ̀ kọ́lá táà múdúnlójú tẹ́rẹ̀ mi ẹlà onígbònígbò pamkójakọlọ ọ̀jẹ̀lẹ́ ogbógbàyán ọkà nẹgbà lálìhàjá wá dẹ́ẹ̀kẹrẹ̀bẹ́ bọ́ọ̀jẹ̀lẹ́ kíṣẹ̀ gbogbo má yàdé ògbà mamú ṣe dùgbò má ṣe dùgbò má ẹlá ìwé ní mamú mọ́ ògbé ògbé mamú ṣe dùgbò má ìbìkù sí wọ́n bò má ìrọ̀ ẹ̀dọ̀tán ni àwọn ọ̀rọ̀ àmẹ́lò yìí máa ma wọ́n mú ẹwọ́rọ̀ máa ìdọ̀ta ma wọ́n mú kòkó ma gúbò tó dẹ̀wọ̀ yọ yìí máa kẹ́ẹ̀dẹ́ ní iye dé ò dẹ̀ èé ma ń gúbò bẹ̀m̀bẹ̀m ọgọ́ ìpa pọ́ èé ma ń rọ wọ́n gbàgbà obó apó kọ̀yà apó kú ma mà kú rẹ̀ kìdẹ́ gbáà amúnarí kẹmẹ̀ oṣù ìmádìnà ayọ̀ ya owó yẹ̀ náà lẹ́lẹ́ bí adé yìí bí ọwọ́ ìmọ̀ àdọ̀jẹ̀ májà ní ọgbẹ̀ yìí mọ́ náà wọ́n ya yẹ àwọn ya ya akẹ́ ẹnẹ́kì mú kó yọ ẹ̀yọ gbá rẹ̀ ló àrẹ̀kì náà ìhun nẹ́kà tó bìàgó yà kó yá di kéte nẹ́ kó yẹ òun yá lógúdó awa òjò yọ rẹ̀ yóò yí nǹkan ẹ̀yọ̀ tàbálẹ̀ rẹ̀ tàbá ọ̀yẹ̀ mana nwụlọ ya wee ma nata uwe ụbọ ma ọ nata ya ụbọ ka ụmanye mụda bụ igwelegwe ama na ọgbọ ndaji ịna ịnahụ ịnya egwagonobele nahụ ịnya kwegba ịma nahụ ịnya na egba ịnya ha tụtọ tụli egba ịma nahụ ịnya na ịnya atụtọ tụli ji nke ịnya ọma dara ọnụ ama na ọnụ obule ịnya ka kụ nwe m da nahụ ịnya na ịnya ya serụtan torí lẹ́wọ̀n á tọ́nà yìí ní ìrìnlẹ̀ tí fún ẹ̀nẹ́ta yálú gbé dẹ́ inú náà ọ̀lẹ́lá maka ọ̀bọ̀ káàdì ní ìsìlámà fẹ́ẹ̀dà balẹ̀ ìsìlámù fẹ́ẹ̀dà balẹ̀ ọ̀dà ìsìlámù kéte ní ànífà sí ìsìlámù yẹ́kùnà ti ya ni lé yẹ kúnlẹ̀kọ́ olùyẹ mẹ́mẹ́lẹ̀ ó pọ̀ kọ́kọ́ dún ìníkẹ́ nẹ́ ìmúdà náà ìṣẹ́hùn ìrọ̀lá ń gúbò ẹyẹ christianity orí bible eh, first timothy chapter two verse nine ten ohun yóò nù bìlẹ̀kẹ́ ní Did you mean she soon not appeared in costly array ó pọ̀ dúgàmdùpọ̀ kọ́kọ́ koko ẹ̀ nẹ́nu all with braided hair. oyè tó gbà onubilẹ̀kẹ́ do ọ̀gẹ́lẹ̀ pé ìrìn ẹ̀rọ àkọ́ ìtì pẹ̀lú dùmọ̀ onubilẹ̀kẹ́ ni nẹ to tó dábàá lọ bó yóò bá ti nẹ sàmájà náà mẹ́wọ̀n lẹ́nu mà ó fọ̀ mú ma mà bẹ̀rù mẹ́mọ̀ ọ̀gẹ́lẹ̀ nbó yóò bá ti nẹ sẹ̀nú wọ́n ti àdúyìn ẹ̀rùn kìdé ìsìkírìpṣọ̀ màdọ́mọ̀ gẹ̀ẹ́sì mboke negeli yaga we chubome gwanka kaya kagbole gudalo ichuri umbi kaya mundu tuko muma kwa pole in generality in order we have an exception ya yeka demi aya 51 51 aya 60 kakini wal qawaidu minan nisa abin ya tabo qawaid de abubul obeki retire méjì ṣe retire ma ama they are physically retired they are biologically retired eh to them they grow into age of menopause syndrome ìní age kunu bìláyà waba, bá àìlà àwọn ọ̀dọ́mọ ọ̀gẹ̀ ní ìwọ̀n ti àìlà rẹ̀ onekele dukise yɔ onekele iya tenɔ ya unu ba is now maritally what she is maritally what retired yanti dolo gbɔ ikɔ nsɔkɔ kpɔ nsawere ŋu kaka mere ya dɛ imu retire kene ilegwe lɛ do kene ileke anagbɔ alo kene hmm. imɔdowo yedo tobi alo mɛ umbi umatuko alkono fulani wala mola papo umeni tobele ha babu kalama nga tini ma ngone o ya geni ha mama ruma walo nata mola geni ha ojibo bulo beki le tana buli mute walo te anagbo ha meni obele ha ma jeun فليس عليهم جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة meli ubile inu gwalo languman tuduk mamuko makoyanen siyabu madoe mi siyab awe ide siyab uko boyima mado siyab jilbabu mado siyab àṣàká ìdé ìsìyà ẹ màdọ́ sí abẹ́ mi wọ́n ti jìlbá jìlbá kódùbọ̀lá nẹ́ nójú kò jágan torí kí jágan kíkó májà mọ́nẹ̀ kẹlọ múnẹ̀ kí wérí hálóná tọ́ọ̀lá dítọ́mì tọ́ọ̀lá lẹ́bà mẹ́rin nílé ìbí húnubọ̀lẹ́ èkìtì márísálẹ̀ rìtáyà kẹnẹdó máa ń kọ̀lẹ́ nẹgẹ̀ ní kí o bá nágbó màgbé yíyàn bọ́ tẹ̀ náyúnà mẹ́ma yíyọ ọkùnrin àkúgbànẹ̀gbànẹ̀ mẹ́ni mí ìjábò ń dayánẹ̀ ibò ń kó gbogbo pàfẹ́hún kìlò yíò tọ́rẹ kàmú náà lé mẹ̀lẹ́bọ́jú aṣóríhun dáládára kọ́ láwí yìí ẹ̀lẹ́ onúbọ̀lẹ́ kìbí ọmọ mẹ́ẹ̀tẹ́ ẹ̀lẹ́ ìtójú ògbọ̀dọ̀ adágò yí kòlòkò dágò ehe yọ̀ngàn tí dẹ́tọ̀ yà pàmì sí ní igi ọgbùsà yọ pé mọ́lẹ̀ múnubá dáníkì kọ́lá mi àpá kọ́lá mi àpá tàbálẹ̀ hmm. Hmm. ẹni èkì àmúdòkòrò òdò onúbulẹ̀ jálí bá ní àlékọ́ wọ́n sẹ́nu mẹ́wọ̀n àgbà ọkàtí mẹ́kọ́kọ́ wọn jẹ́ jálí kọ́lé ní apá ìwọ̀n àkẹ́lẹ̀ ohun inú sáré kọ́lé apá kẹ́ẹ̀dẹ́ inú èkì àbùnà yán yẹ́ má lẹ̀rọ̀ ọba mú mọ́lá ayá yẹ mọ́lẹ̀ tó kọjọ rẹ̀ tọ́ umadọ́mà kọwa ìdá yìí kọwa ìdá níbílẹ̀ kí gbánagbó kí màmá kù màmá àwọn akọ̀ ilẹ̀ na tọ́gẹ̀ nílẹ̀ gẹ́rọ mutabarriza ti bìzí na ìzága èyí dúnmí ọmọ agọ́lá kọ́nẹ̀kàlá rí mẹ́nu bùlẹ̀ èkì tòkù sánágò òun kí mọ́ wọn gẹ́lẹ̀ ní ọlọ imú ẹgbùn àyá ìwọ̀n òun kì rẹ̀ wọ̀lẹ̀yẹ̀kùnrẹ́bùn náà fi ọmọrì hìnnà a yóò bè hìnnà kò mà sórí wọn àyà ìtàtí wà ní mọ́ ilẹ̀ òun mà dẹ̀lọ ohun rẹ̀ ní anágò ìmíkì dẹ́ tabalẹ̀ tabalẹ̀ òtítà abala ọmọ nìyí. wà á yẹ wa an yastafifna aman kuma mda ni wala mola to ma wita enye to no yo yo idu lo le pa ko danu un pe gbado idu un ba ma na gbo mi ko danu ina ve kinu gbogbo imato ko ni ijele ba bun ma ke to ma mi le idu bun te amani wala mola kini hijabu ba xayiro lẹwu na ọjọ akele mu na yọ̀hún tole ọjọ kọla na kọla na bó bilẹ̀ ẹ̀ tó dẹ́wọ̀n bó bilẹ̀ ti matẹ́rìà yàrá wọlé o ma ṣe amẹ́nu jimá ma ṣe ọjọ jimá kẹdá kẹdú tó yà máa nẹ alọ́ ànumọ́ wọ́múnú bilẹ̀ kẹ́nọ́kọ́ kẹyọ ọjọ jimá dá alọ́ tó ànumọ́ ojú ọkọ ẹgbẹ̀t máa wẹ̀ ẹ̀dẹ̀ ojú ọkọ lẹ́nu ẹ̀dọ̀ abòmẹ́ máa bò má mà tẹ́ ẹ̀yìn ẹ̀dọ̀ yọ̀ yẹlẹ́ tó hoo. na ọgẹ́lẹ̀ òbóbòlẹ̀pà nàdínì ọjọ́ dọ̀là máa ti àjí na nẹ̀tẹ́nẹ̀ dókè na lọ náà túnmọ́ ọ̀la ingejuka nẹ̀dú àmàta níye tí ọ̀nà tó máa kíyàtá èyí nìta ní ìwẹ̀m dàgbé ìgbẹ̀rẹ̀ gbẹ̀ ẹ̀nà ooo kẹ́nẹ̀tẹ́nẹ̀ dú kí a ti yọ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ẹtìní kẹ máa kọjú àpòlà àgbèdéjú tábò bìlẹ̀lì ẹlẹ́tẹ́ ìsọ́rẹ́tò azab azab kó يا أيها النبي كل أزواجك وبناتك يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهم من جلالين ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما الله يعني يا أيها النبي أقوى نبي أنه جمع بكوبكو أودك ووري كل لأزواجك كما مو يوين وبناتك فما ما يبوبلك ونساء المؤمنين باب بلو بيك دي إيماني باب بلو بيك دي إيماني ndudu mbeki mna jimunafika ya bubule bama kafura mi shamano mbeki mu'mina mbeki ma je ko yo chadino yi oda made mbe kodo na ko ji wan àwọn àyà 59 ìsìrẹ́tì làzáàbù aláwọ̀ yẹ́ ni obì ma yága ma ti pa kó mami jìlbáàbù kó wọ̀ fi yóò jí jìlbáàbù lẹ́gbàkù jíjì rán dẹ́dẹ̀ yóò dì ní ìnà àlẹ́ yìí ná min jẹ́lẹ̀ àbìbì yìí ná bẹ́ẹ̀líkà hijabu ikma nnekwata abana male eh adina ile merowo an yọrọ funa kabo aminabuta bọ amube kake ne ẹsẹ gbe manya meje nile ma mu meju ma ku be gida ba ka eju be wa re fẹlẹ yorùbá yìí mama dàkẹyàwó ma ni ilẹ̀ jọ ma kọ́ dàkẹyàwó ma ọ̀làkọjọ́ ka yìí ṣe ẹyẹ mọ̀ abe ki ṣe ẹyẹ mọ̀ ìmí ọtọ́ ìwúgi lálẹ́ gúdà ló yà bá mi kókò ká mẹ́fọ́fọ́lẹ́ dúkà ní ìyá àbùkù àti àkàdá náà yìí bá àmukókò kọ́tọ́ wọn làmà ẹni dúkà ẹ̀yọ́ ọmú bẹ́ẹ̀lẹ̀ nbẹ́ẹ̀lẹ̀ nà ọdún pàmò náà máa nà ọkọ̀ bẹ́ẹ̀lẹ̀ ọbẹ̀ dúkì ìyá àbà mẹ́lẹ́mdà àkàdúbì àgọ́tsọ yóò yìí bá kàmáàdì jàmbàtì kùrú kó yìí bá kùrálù léèlè léèlè léèlè àní ìsèké ìsìkó ìjẹun yá lébìdélégidè yìí bá tọ̀bẹ́lẹ̀ tẹ̀nà òyà ìmà ẹ̀dọ̀mọ̀ òbẹ́lẹ̀ máa yú máa máa nú máa ládùmẹ́rẹ̀ jẹ́rẹ̀ yìí àmúkòkò kan ní ọdọ́ ìyàbẹ̀ kó má kàwé ọdọ́ yìí ma wúwo yà مبومنا وجاني لئن لم ينتهي المنافقون والمرجفون في المدينة لنغرينك لم ينتهي المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة والمرتفون في المدينة لتغفي الله ثم لا يجاورونك فيها إلا قليلا أي كده لئن لم ينتهي المنافقون ينا نبي سامي منافقا ديني ما هو هنا لمنافق ما ماتين أه والذين في قلوبهم مرض bóbe kọ gaye yóò wó bókù lẹ bí ẹdọ mata mama dìde sóní mama bẹ dùsẹ àgbàgbà pọ nẹlẹnẹlẹnẹlẹ gbà mi dáì dàtí lóye ewu ma oyi ma dáì ọtàjà abẹ mi bá oyi pẹkẹ kókò etí ọ̀nà. adàbọ̀ bò ló mú yìí. àti òmìjò mi dáì dáti ló yíwù dáì ó yíwù dáì kí mọ́tọ̀ àmà ẹ̀ ṣe tẹ́ ọdọ́ bàbá ẹnẹ́sì bàbá ẹnẹ́sì bàbá òun adọ́gà ayé mátàdà kànyàngá bóbulẹ̀ kí ọmọ mi wẹ́yà ayé àwẹ́yà ń wẹ́ẹ̀lẹ́ ń dá ọyọ̀ òun nẹ̀mí múdàtí ẹ̀sùn máa ń gbẹ́kọ́jú

الله بما رجل والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا شكلنا أبيك شرطايا بوكوينتي society o jamẹ ìlẹgà ọbẹ rìtáyà bẹ ṣàwẹrẹ tẹ kọkọ máa ń hàn lọlẹ má gẹnu ẹrùn káyà tẹtí wà náà káyì ìyàmà sórí kéke bí jìlìbáàbì ìnẹtẹ ẹ máa la la yarjuna nikahan man man hope en ono ko ge no ko yelo le mage nto dem ma grow into age of menopausal what syndrome si akoko won yelo la mage ni to dem ma be bo me be ge ha la mudam amma wa falisa alayhi najna inu gwalo ini le zina ma bo yoni an yabana siyabahunna ko kama siyabu yan mamon yalba bi ma goya ne amma wa yastafifna mamda haramala ma ko guje yalba bi jane o muda yo khairu lahunna onu bele ki delu to wete ilu nu bele te be onu bele ye ki to wete ko le ki te onu bele ki kenya jo fe jo pa pe amaye ngode yobe kama nga no da ko bo kala nga kama di to migen menya ko jo fe jo pa gbo iye ki dodo deli iye ki dodo deli meji haram ngi che ide wu tofe ide tebe tofe idu bi ago tofe ida agbedo tofe idu bi tofe aya yi se indicate ojo lale imatoko ka sagada gen is a indicate to dan yani wa an yastafifna ma yola mola ba ma ngoyi jabu jilba bo ngonne no ji jaga ma ba khairul lahunna ila ngonyi nyomuma te tola no wo yo ma wala do to ke gideli wallahu wallahu sami'un alim allah junda bola la du alimun ìyàní ma ń tẹ́hùn tó pàkọ́ jákàdó aláwọ̀ agbọ́ gbókè ápẹ̀kún ìmìnìyàn yọ aláwọ̀ ìyàgbọ́ ẹ́ sẹ̀mí ìrìnàlẹ́ ìyàní ma gbókè ọlọmọlọgbọ̀n tó pọ̀ yọ gbogbo ma tẹ́kàdó yanẹ̀lẹ̀ káp ọjọ́ ṣe mú ma ọjọ́ onúgbọ̀ ayán bù má ma òrọ̀ mẹ́kọ́ yọ dúkẹ́ dé wọn ma dókè ìṣẹ̀kálọ̀kàjọ̀ mọ́ gbogbo la ní ìjà ni ní ìjábù onúbọ̀lá dọ́lá tọ́ọ̀fẹ́ mgbe kọ́lá ọ̀nà jí má tòlè rẹ̀ pàdé mùtùmù èyí ọ̀rọ̀ àti tọ́kẹ̀lẹ̀ utàǹgbọ́ gbogbo ojú kòkò pẹ̀rùn dánẹ̀tẹ́ ọlọ́wọ́n tẹ́ gbogbo wá tù yéhì ya yìí mgbe ya ni wọ́n tẹ̀ dánà ojú kọ́ wọ́n ya ya ya

imú màá yá yẹ ka ọkùrọ̀ la ẹ̀ dá màá yá ọ gbogbo tí gbogbo lò òun o ní èkìtì wúbò kí ó má dùn dídí mí nì máa kí ìwé méjì èèyàn máa dùn ẹgbẹ́ ọkùrú ọ̀nùbùlọ̀ múnubùlà tó yóò wó kókólókó kẹyìn àwọn adé pẹ́pẹ́kẹ́ yìí wọ̀ àwẹ̀rì pẹ́pẹ́kẹ́ yìí tó wọn ọmọ ọ̀nùbùlẹ̀ lẹ́yìn nínì ọmọ skulu brọ̀dẹ́ kẹ̀nẹ̀dà ń lé yù ìyàtẹ́nà ọ̀yà èkì mọ́lá kẹ̀ múdágókì dẹ̀ ọmọ lẹ́yìn à ń lé yù èkéjì ń kàkà kí nẹ́ ilẹ̀ ìyàmọ́lá ní ìjẹun èèwé méjì gbé kẹ̀ ń lé yù wa kálù lẹ́hún ìbrọ̀dá ẹ̀ dẹ́ mɛ zam ma mɛ ko ame bubu la dɔ la tɔ hɛ afɔ yi kɔ adi yi ŋa bo kɛlɛ akɛtɛ nya yɔ hɛ ŋa bo kɛlɛ ko adubia ko ŋa bo kɛlɛ adɛsɛ bɛ tɔ hɛ ŋa ma tumɛ bo gbadu ma tumɛ yi ne nɔ ɔgɔ yi ɔnɔ bilɛ kì ko amu kì dɛ pé kì adi mgbe dza bo ŋgbɛ kì atsa ya gbɛ te nɔ kɔ yóò yi ma kɔkɔ yóò yi ma lò lɛ ŋutu li dɛ. àmẹ́ gbóbulẹ̀ àti èdè kídò yìí ìtàmẹ́ fókẹ̀lẹ̀ rẹ̀ gbóbulẹ̀ ti ní àní ìjàbù kúmọ̀ àdò yìí ndé ìpẹ́ tẹ́kẹ́ máa ń náfẹ̀ òkékélé mọ̀ ọjọ́ kẹta máa ń lè pépété kò bí ṣe pa yìí ọ̀la ẹ̀. ṣe ti ono bele gi ani skete awa bane ma fem abeki amna ve wuludu ki olan ko ba ite ne ma yo lan be ko lan to fe ke bro de gi ne ha ha en yan ko zo ha ha e u te wan e wan e en adu en bo gi mane ke jodan go ka bele hala mala ngu pẹ́ẹ́mẹ́kì tẹ̀ bú báyọ̀ ọ̀làwọ̀ múgù àtàyọ̀ àmọ̀dẹ̀ ọ̀làwọ̀ dèbú pílímì ọ̀làwọ̀ wẹ́gù mílímílí ńgbé ní kẹ̀mí ní ìbùrọ̀dẹ́ ẹ̀dẹ́ mẹ́ka náà bó bulẹ̀ mùtàbàrìjáàt máa lò ní wọn àmì mùtàbàrìjáàt ìmí wọn dé kàtẹ́ ìgidẹ́ ilé kàdé ẹ̀hùn tó kà gbọ́kú bí gbogbo wa aláwọ̀ kí máa lè bẹ́rẹ̀ kàdútọ́ aláàfíà àti mú akóròjú ọjọ́ múnẹ̀ láàfíà ọjọ́ jẹ́ ká máa mọ̀ dókídé ọ̀kàrà tó dé ṣokọ́lọ́ taka kọ akẹrẹ bọ́jọ́ akólùkọ̀ ìhádá wa asàgbọ́rọ̀ lọ́wọ́lé wọlẹ́kọ́ wọn fẹ́ ìrọ̀ ìmọ̀mìnì aláàfí mú akóròjú aljanna mana amma ma ya ahlu la ilaha illallah duk ma ku allah wa mi gafara dum mana amma ma ya duk ya tene na chube iye fẹ ẹtùmọ̀ oòrùn ní mọ̀nà àmọ́má ya bóbulẹ̀ bókì wọ́nyọ́lọ́mà ọkọ̀ òbòhín májà ẹmukọ́ mọ̀nà àbókòbí àbókì wọ́nyọ́lọ́mà màárátà ní kuma wọ́nyọ́lọ́mà aláwọ̀ ẹjẹ́ ńgá túkàtà dókè kẹrẹ bó má ní mọ̀nà mọ́nà rìzìkì alberka bí wọ́n kẹ́ màmá pọ̀ yíyà yà alberka kó dé mọ̀nà sànà yà alberka mú kó ńgá wà á pa màá ló ká dé abudókì lẹ́yà dógókì nàìjíríà pàbíẹ́ Allahu habibi ajon kidogo jeje habibi kaya fi Nigeria angoche mwa ujana mama ya mi alu la ilaha illallah e ujana mama te mwa kwa kota kadomano uja akanya tuki doja ne opalo mwa mana والسلام اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك عميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أمير الإرشاد آه، يا حيلي ولكم مرحبا بك أهلا وسهلا آه، وقفنا ها هنا ولذلك نقول السلام عليكم ورحمة الله وبركاته